إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 إنما هي أعمالكم أحصيها لكم ثم أوفيكم إياها فمن وجد خيرا فليحمد ربه فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه عباد الله ما بعث فيكم الرسول إلا لإتمام مكارم الأخلاق ولا يعرف بمكارمها ومساوئها إلا الدين الذي بعث به محمد الحافظ الأمين كما لا يعين على الصبر عليها مهما يلاقى فيها إلا الدين فاحفظوا الدين عباد الله احفظوا الدين تحفظوا الأخلاق وتحفظوا المقربة من ربكم الحمد لله والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم إلى يوم الدين إخوة الإيمان إن من الناس من لا يحافظ إلا على مظاهر الدين السطحية من غير مبالاة بالنوايا والمقاصد من أوامر الله ونواهيه ليس لهؤلاء من دينهم إلا كمال الجائع الظامئ من الأواني الفارغة فاحفظوا اللباب يا عباد الله يحفظ فاحفظوا اللباب يحفظ لكم فاحفظوا اللباب يحفظ لكم ربكم الأجور هو القائل على لسان نبيه من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة إلى أن يدع طعامه وشرابه حفظكم الله ورعاكم وتقبل صيامكم وقيام لياليكم ووفقكم لعفوه وفضله فيما بقي من شهركم المبارك adúpẹ́ fún ọlọ́run ọba ayìn bí ó ṣe fún ẹrú ní ìkápá láti yìn mọ́ àfi títóbi ẹ̀bẹ́ kó ṣe àìmójúkúrò fún àìtó òyìn tó bó ṣe wù wá kó wá gbà yìí tá a ṣe lọ́pẹ́ yìí tá a ṣe lẹ́yìn kó jẹ́ ká ba níbi tí ó ti lẹ́sàn ẹrúsìn ọlọ́run ọba nínú ohun tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tá a ò lè rí sìn láì jẹ́ pa mọ́ nínú tó fi ròyìn ara ẹ̀ ni pé ó ní kó jíṣẹ́ ńlá ó ròyìn òun fún wa wípé òun jẹ́ khaliqun bila haja ọba tí ò ní bùkátà nínú ìròyìn ọlọ́run ni wípé a máa pàṣẹ mú wá láìsí ní bùkátà sí ń ta fẹ́ mú wá a máa pàṣẹ ṣe àbí má ṣe láìsí ní mọ ìnira kan bó ṣe lè wù kó kéré mọ látara ṣíṣe tó ní a má ṣe àbátara ìṣe tó pàṣẹ pé ká ṣe òun lọba tó ní kí òjíṣẹ́ ńlá ó máa júwe fún wa nínú hadith kùdìsí kan ó ní innama hiya a'malukum gbogbo ń ta payín láṣẹ pátá pé kẹ́ ẹ ṣe àbí ń ta pèlé ìwọ̀ fún yín kẹ́ ẹ jìnà sí iṣẹ́ yín ni o tèmi ọlọ́run ọba ń tọ́jú fún yín ẹni ó bá wá máṣe mi ṣe yìí wá mú pàdé dáadáa kó sọpẹ́ fèmí ọlọ́run ọba torí pé lẹ́yìn tóun láníyàn dáadáa tán ọlọ́run ọba bá lọ́wọ́ sáníyàn dáadáa tó ní ló fi rọ́lọ́run ọba sìn tí dáadáa fi ń tọ́ sí i ó lẹ́ni bá wá rí dàkejì ẹ̀ èyí ni pé ẹni bá gborí kúrò ń bí àṣẹ ìmí ọlọ́run tó wá jẹ́ pé ìdàkejì ẹ̀san rẹ ló fi bá pàdé fàlàyé lu mẹ́nà ìlà nàfṣà kò rẹ́ni kankan dálẹ́bi o àfẹ̀mí ara ẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tọ́lọ́hun ọba ránkọ́ wa kọ́ wa lẹ́sìn ó wá ń sọ nínú hadithi kan báyìí wípé innama bu'istu li utammima makarim al-akhlaq ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn là ń tẹnu ṣùgbọ́n o ohun tọ́lọ́wọ̀n ọba rán mi wá pé kí n wá pé òun ni wá rí kí wá ní ìbáṣepọ̀ tó wà láàárín ẹ̀sìn àti wá rí tó fi jẹ́ pé táláyè mọ̀kan ò bá ròyìn èèyàn ó lè ní lágbájá lẹ́sìn ṣùgbọ́n kò níwà ṣùgbọ́n táwọn tọrọ ọlọ́run yé tí ń jẹ́ ojúlówó ẹ̀sìn yé tí wọ́n ò bá ròyìn èèyàn wọn ò ní sọ kó lẹ́sìn tí ò bá níwà wọ́n lè ló ní gbìyànjú ni ó ń gbìyànjú àti ṣẹ̀sìn àwọn àáfàá tó mọtọlọ́hún tó mọta nábì wọn ò ní fẹ̀sìn ròyìn ẹnìkan kí wọ́n tún wá ní kò níwà abẹ̀dẹ́n wọ́n ló ní gbìyànjú ni ó fẹ́ ṣẹ̀sìn ṣùgbọ́n kò níwà kí ni ìbáṣepọ̀ tó wà láàrin méjèèjì tá a fi lè fi ẹ̀sìn ròyìn ẹni tí ò níwà tó sì fi jẹ́ pé ẹni bá fẹ́ níwà àfi kó lẹ́sìn tí ò bá mẹ́sìn tí ó sì gbìyànjú ṣojú kòkòrò àti mọ́ in tóun tí ẹ̀ ń pè níwà ṣó lè já mọ́wà rẹ lójú ọlọ́run ọba bí ẹ̀sìn ó dàbí àkàbà ni tó jẹ́ pé òun là ń gùn lọ síbi tá à ń rìn ibi tá à ń rè gan-an níbi ìwà rí lànàbì ṣe júwe pé lóòótọ́ mo wá fẹ̀sìn kọ́ yín o ṣùgbọ́n wà á rí gan-an ni tọ́lọ́run ní kí n wá pé a fẹ̀sìn ṣe àkàbà lọ síbi ìwà rí ni bó ṣe jẹ́ wípé láì sẹ́sìn ẹnìkan ò gbọ́dọ̀ fi wá rí júwe ẹ̀dá kan wípé a ah, lágbájá ó níwàáre bá a bá tiẹ̀ sọ bẹ́ẹ̀ ohun tá à ń sọ ni pé ó ládàámọ́ re ọlọ́run rọ̀ ọ́ fún fífẹ́ ṣe dáadáa ṣùgbọ́n kò lè pé wàáre bẹ́ẹ̀ ni ò lè dá kíní ń jẹ́ wàáre lọ́dọ̀ ọlọ́run ọba mọ̀ tí kì í bá ṣe pé ó mẹ́sìn àbí ń tẹ́tí gbọ́rọ̀ àwọn tó mẹ́sìn mélòó mélòó ẹrú sí ọlọ́run lẹni tó jẹ́ pé ó gbá lérò láti ṣe dáadáa ṣùgbọ́n kò dákíni dáadáa já mọ́mọ́ ṣé dídá níyàn nìkan ṣó tó pè níwàárí bí àwọn àfáà ní abadan èyí tí ó jámọ́ wàárí níwájú ọlọ́run yóò bá ń tọ́lọ́run ọba fi ránṣẹ́ sí ni yóò bá mu la sọ pé téèyàn bá lóun níwàárí tó wá ní ẹ̀yin lẹ́ẹ̀mẹ̀sìn tẹ́ǹsìn àwọn táwọn ò tiẹ̀ táwọn ò lẹ́sìn bíi tiyín ìwà táwọn dáa ju tiyín lọ wọ́n ní ká bi léèrè pé kí ló fi ìwà rẹ̀ mọ́ gan-an fápèjúwe mọ́gàjí ilé tó láníyàn dáadáa ó lóun mọ̀ pọ́lọ́wọ́n ọba ò fẹ́ ká tú ẹbí ẹbí ò sì ní tú lórí tòun gbogbo ẹni wá papòdà nínú ẹbí wọ́n ń retí pé òun ni kó pàṣẹ pé ká pín ogún ó ní rárá tẹ́ ẹ bá pín ẹ ti ya àwọn ọmọ olóògbé àfẹ́ pín ilé bàbá yín rèé bẹ́ẹ̀ ni ẹjọ́ máa lò síbẹ̀ ni àwọn ṣọ́ọ̀pù ẹ̀ tó kọ́kalẹ̀ rèé ilẹ̀ rèé àfẹ́ pín ti táyé fún àfẹ́ pín ti kányìndé fún bàbá ṣe àti ìyà yín àsìfẹ́ ká yẹbí àbí mọ́gàjí ilé tó sùnsùn tó ní gbogbo obìnrin tó lọ́kọ ságbo ilé wa bọ́kọ̀ ẹ bá papòdà a ní pínpín fún o torí pé àwọn ọmọ wa tó bí fún wa la fẹ́ kó máa fi tí olóògbé fi sílẹ̀ tọ́jú bá a bá pín fún tó bá tún lọ lọ́kọ síbòmíì dúkìá wa ní ń kó lọ lé onílé yìí bá níyàn tó dáa bó ṣe pinlẹ̀ méjèèjì yìí tó wàláì ìṣe òpònú ni tọ́lọ́wọ́n ọba tó pàṣẹ pé ká pín ogún tó kù bá jáde láyé ó mọ pàtàkì ká tọ́jú ẹbí ju gbogbo mọ́gàjì ilé kan tó lóun ò ní pín dúkìá lọ ó wá pọ̀ bẹ́ẹ̀ láàrin àwọn ẹbí wa àwọn fámìlì ńlẹ̀ yorùbá tó jẹ́ pé ìpayà pé káwọn ọmọ ẹbí yìí ó má yára wọn ni ò jẹ́ kí wọ́n pín dúkìá dèní yàtọ̀ sí pẹ́nìkan fẹ́ ràdọ̀bù dúkìá ẹlòmíì àníyàn dáadáa bó ṣe lè wù kó dáa tó tá a bá mọ kílẹ̀ sí pa láṣẹ kí ló ṣe léèwọ̀ a lè yàn nígbìyànjú ó wà lórí fitra tó dáa ó ní mail ó ní mímì lọ síbi dáadáa ṣíṣe ṣùgbọ́n a lè sọ pé ó níwà re kò lè pé ń wà tí ò bá mẹ́sìn torí pé ẹ̀sìn ni ń tààtọ̀ lọ síbi dídá ìwà rẹ̀ mọ̀ ìdàkejì eléyìí náà lẹ́nu tó jẹ́ pé òun ò ládàámọ́ dáadáa nípìnlẹ̀ tó túmọ̀ sí pé bí kì í bá ṣe pé ó rìn mẹ́sìn kò mọ́ká láàánú kò mọ́ká ní tìjú kò mọ́ká lódodo ẹ rí i pé bọ́lá òun ṣe dá wa ká tó kọ́ ẹlòmíì lẹ̀mí ẹ̀gán tí máa fì ní tí máa mì síbi dáadáa ẹlòmíì sì rèé ó dìgbà bá mú wọ classroom tá a ṣì ká fún nínú tíra ni ó tó mọ̀ pé àṣekálà àánú ó lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run kì í kàn wù ú ṣe ni ṣùgbọ́n gbà tẹ́ sọ pé bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ ń sìn òun máa gbìyànjú ṣe á wàá rí pé ẹni tí ò ládàámọ́ rẹ̀ yìí látilẹ̀ ó lè fi bẹ̀rù ìyá ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa kó fi ojú kòkòrò ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa bí ò bá sẹ́sìn ẹlòmíì fẹ́ yahun ṣùgbọ́n ńgbà tó wá gbọ́rú tọ́lọ́run ọba lòun ṣèlérí ẹ̀ fẹ́ni bá yọ zàká fáwọn aláìní yọ kò lóun fẹ́ lawọ́ sẹ́bí ìgbà tó ẹni tó bá fẹ́ gùn lẹ́mìí kó ṣe dáadáa sẹ́bí ó lawọ́ sẹ́bí kò lóhun fẹ́ rántí alámúlétì nígbà tó gbọ́ pàǹdẹ́bí ni kì í ṣe ara wa o ẹni tó jẹun yóò sùn tiẹ̀ tẹ́bí sì ń pa alámúlétì ẹ̀ ó wá lawọ́ sálámúlétì ẹni tó lawọ́ sálámúlétì tó lawọ́ sẹ́bí tó fáwọn aláìní lẹ́tọ̀ọ́ wọn nínú owó ẹ̀ tá ń pè ní zaka kí ló tún kù nínú ọwọ́ lílà tá à ní fi ròyìn ẹ̀ bẹ́ẹ̀ sì ni ó lè má jádàmọ́ ẹ̀ torí pé àwọn kan máa ń wà láì tiẹ̀ tí ìgbọ́pọ́lọ́hún pàṣẹ wọ́n ní natural tendency láti lawọ́ láti fúnyàn àwọn kan sì wà èyí tọ́lọ́hún pa láṣẹ nìkan ló mú wọn máa hùwà yìí làwọn àfáàfin ní ẹni bá lẹ́sìn ní tòótọ́ ní tòdodo ẹ̀sìn gan tí ó ti ṣe ìwà rẹ ní ọ̀ràn ọ̀yàn fún tó jẹ́ pé kò ṣe é kó kúrò nínú kó rẹ́sìsìn àfi tí ò bá rẹ́sìsìn ọlọ́run ní inna sọláta tẹnha anil fahṣa ìwàlmúnkà ìrún kíkí fẹ́ni bá rí kí a máa dènà ìwà abú ìwà pòkí ẹni tí ń wá ń kí tí ò já ń bi ìwà yìí ṣá lè sọ pé ó rí kí àwọn àfani rárá ń ta lè sọ ni pé ó ń gbìyànjú láti kì í kò ní í máa rí kí bọ́lọ́wọ́n ọba ṣe pàṣẹ pé òun fẹ́ ká kì í kóun ó tẹ́wọ́ bá a ká tún wá bá kó wà lórí ìwà tọ́lọ́wọ́n ọba ní ìwà ìrún kíkí ńkọ́ a máa gbàdánù lọ́wọ́ ẹni. ẹrú sí ọlọ́run tó bá jẹ́ bó ṣe rí rèé ìgbà tá nẹ́bí wa ń sọ fún wa wípé ìwárí gan ni wọ́n ní kí n wá pé kì í ṣe pé n tó ń sọ fún wa ni pé ẹ̀sìn ò nítumọ̀ báwọn kan ṣe máa sọ wọ́n á ní ẹ borí dúdú tinú yín ò dáa ẹ dárun gbọ̀n sí ṣòkòtò yín ò kanlẹ̀ ẹ̀yin lẹ burú jù àwọn táwọn ò tiẹ̀ ṣẹ̀sìn gan àwọn dájú yín lọ wàláhì ẹni bá dákìlọ lọ́wọ́ bá pè lẹ́sìn mọ̀ yóò mọ̀ pé ìwáre tóun fi ń ròyìn ara òun gan kò tí ì sí ìdánilójú pé wàáre ni ẹ̀sìn tóun wá ń fi ń bú àwọn kan pé wọ́n ní wọn ò níwàáre kò ṣeé ṣe kéèyàn ó lẹ́sìn kó má níwàáre ẹni tá a bá wá rí tó fojú jọ lẹ̀sìn ṣùgbọ́n tó burú tó bá a ṣe rò kó burú yìí wọ́n ní ká rántí pé bí ò bá ṣẹ̀sìn ni àìṣẹ̀sìn ò ní kó dáa ju bó ṣe rí yìí lọ kódà yóò tún burú jù bẹ́ẹ̀ lọ ni ká tún bá dúpẹ́ fọ́lọ́run pé ẹ̀sìn náà ló tún tún ṣe tó fi dá a mọ̀ ní bó ṣe mọ̀ yìí ẹrú sí ọlọ́run tó bá jẹ́ bó ṣe ríre àwọn àáfàá náà ni wọ́n ń jàrò lé ọlọ́run fòjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam àwọn ni ká máa páyà tí wọ́n bá fẹ́ ju ìwà tí wọ́n ní ṣe lágbájá ẹni ibi ni wàláhì ṣe lágbájá a kò ṣe é rìn mọ́ a ní ká sọ wọ́n di àmúsìn bí òṣà o ṣùgbọ́n pé ẹni tó mọtọ lọ́hun tó mọ ń tọ́lọ́hun fi ń wọ́n òun la lè ka ti ẹ̀kún tó bá ní lágbájá níwàáre tàmọ̀dún níwàáre àbí tó bá ní òní ká wá gbìyànjú wípé gbogbo bá a ṣe máa wẹ́ gbà anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni tí ò bá mú wà táàwẹ́ wá fi kọ́ ni ó lọ ó bọ̀ ó pòfo mẹ́lẹ́mẹ́dá kọ́wọ́lẹ̀ zuur wà láàmàlẹ̀ bìhì fàlẹ́sàlélàhì hajjatun fi àníyẹ́dà àtọ̀ àmọ́hù wà ṣọ́rọ̀ọ̀bà ẹ wò ẹ̀sìn ni ká má jẹ ẹ̀sìn ni ká má mú ká pa láti yíyọ àlùfẹ́jẹ̀rí di wíwọ̀ oòrùn ṣùgbọ́n ní nǹkan kan tá a fẹ́ fi ẹ̀sìn yìí mú àkàbà kí la fẹ́ fi mú ó ní ká gbé ọ̀rọ̀ àlùfàǹṣá ìwà àlùfàǹṣá ìwà motomoto agídí ọkàn ẹ̀mí líle irọ́ pípa gbogbo ohun tí ò tọ́ rí mọ́ mùsùlùmí àbí ká gbọ́ lẹ́nu mùsùlùmí ká gbé òun la fẹ́ fi àkàbà rẹ̀ gbígbà la fẹ́ fi dédìí ẹ̀ ó wá lẹ́ni bá wá gbáwẹ̀ gbogbo wa ṣe ń gbà yìí tá àjẹ́ tá àmú ṣùgbọ́n tí ò ráwọn nǹkan wọ̀nyí gbé kalẹ̀ a jẹ́ pé kò rí àkàbọ̀ ń gùn o àjọ ń jẹ sàárì àjọ ń ṣínú ni ó kú fífèdè paná bó ṣe wá rí yìí bẹ́ẹ̀ náà lórí fún gbogbo ìbáàdà pátá ìrun tá ń kí hajj tá ń lọ gbogbo ẹ̀ pátá ẹ̀sìn ni tí kì í ṣe ẹ̀sìn yìí gan-an lọ́lọ́run bùkátà sí ẹ̀yìn yíká bàpọ̀ ńgbà náà wá ń kọ́ ṣé irú yín là dáa tó ń yípo síwájú yín ọlọ́run fẹ́ kípayà tí ó máa bá wa látara pa ṣàwọn nǹkan wọ̀nyí kó tún wa ṣe kí wà wa ó lè da ìwà náà lèèyàn fi ń rọ́lọ́wọ̀n ọba súnmọ́ afẹ́lẹ́ ìbí ọlọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo ẹni tí wọ́n bá ń rí mọ́gbọ́ àwọn ẹlẹ́sìn tó kù síbi tó kù sí tí ò sẹ́ni tó kù síbi tó kù sínú wa ọlọ́run dàkú bá a tún wọn ṣe má fi wájú ẹ̀sìn islam bí ò ṣe tọ́ àti bí ò ṣe yẹ adúpẹ́ fọ́lọ́n pé ó ní káwà ó ṣe kò ń gẹ ìdákẹta oṣù ramadan tá a ti wà nínú ẹ̀ báyìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tó jẹ́ pé ọ̀rọ̀ pọ̀ lórí àǹfààní tọ́lọ́run ọba dì sínú ìdákẹta oṣù yìí ju gbogbo ẹ̀ lọ òru abiy òjíṣẹ́ lásán lọ́láhùn àlẹ́ ó mú dá wa lójú pinnu ọjọ́ mẹ́wàá àgbẹ̀yìn oṣù yìí lòrò abiyì wà nú ẹ̀ bó ṣe dá wa lójú bákan náà pé nínú twenty first twenty third twenty fifth twenty seventh àbí twenty ninth lọ́lọ́run ọba fi pamọ́ sí èyí tó jẹ́ pàtó ló lè má dá wa lójú bó tiẹ̀ jẹ́ pé a rí àwọn hadith lọ́kan òjọ̀ kan tọ́pọ̀lọpọ̀ wọ́n fẹ́ máa tọ́ka sí twenty seventh èyí tó fọkànbalẹ̀ jù náà ni pé ẹ wá sí mẹ́wàá gbẹ̀yìn sí àwọn ọjọ́ tí mo kà twenty one twenty three twenty five twenty seven twenty nine wọ̀nyí kí wá ni ká máa ṣe lóru yìí aisha kíkẹ́ ọlọ́run máa bá ó ní tí ramadan bá ti wọ ìpín kẹta yìí اجتهد الرسول صلى الله عليه وسلم ما لم يجتهد في غيره ó ní òjíṣẹ́ ọlọ́run a máa tún ṣòkòtò ẹ̀sùn èyí ni pé a máa múra ìbáàdà ju bó ṣe ń ṣe é bọ̀ láti bẹ̀rẹ̀ oṣù yìí lọ ìdí rèé táwa náà fi máa ṣojú kòkòrò gbogbo bí tá a bá ti lè rí kùránì ké lórí ìrun torí pé nínú ìbáàdà tọ́lọ́run ọba yọ́nú sí nínú oṣù yìí náà ni ká ka tíra ẹ̀ tó sọ̀kalẹ̀ fún ni làáṣe máa ṣojú kòkòrò ibi tá a bá ti rí tí wọ́n ké bọ́lọ́n ṣe sọ̀kalẹ̀ tá a sì pẹ́ ń dúró kọ̀ǹpléènì máa ń wáyé lọ́pọ̀lọpọ̀ ààyè wípé wọ́n ti ń fàágùn jù ọlọ́run sì ṣe kì í ṣèrun ọ̀ràn yàn irun ọ̀ràn yàn kọ́ náà fìlà ni ẹni tẹ́sẹ̀ bá ń ro olè pátì àìkí aṣáwò ní ká má láàwẹ̀ ṣùgbọ́n ká kí náà láwẹ̀ wó fi ní ládá tó pé jù tá a bá wá kí àfẹ́ kákí níkẹn tí wọ́n fi túláàsì mú ìrun ọ̀ràn yàn náà fi túláàsì mú apẹ́ kákí aṣámú tó bá wù ẹ́ ni tábà wá ṣe tọ́lọ́n sì ni tó bá wù wá ni ó yẹ ká fi ara balẹ̀ kí ni nínú àdúrà tó dáa jù ká máa ṣe òun náà ní tí ìyàwó aisha tó lànàbì kọ́hùn ó ní mo bí pé tí n bá ṣe kò ń gẹ́ òru yìí kí ni kí n máa sọ ó ní kó máa sọ pé allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ìwọ ọlọ́run ọba ọba aláforíjì alámójúkúrò ní ẹ má ṣàì ṣàmójúkúrò fún mi mo fi léyìn bí ọlọ́run ọba fún èmi àtẹ̀yìn ṣíṣe kò ń gẹ òru Laylatul Qadr ó súnmẹ́ni tí ń bá ń gbìyànjú láti fi ìbáàdà ìbáàdà tójú ìtó ń ṣe látẹ̀yìnbọ̀ láti fi pàdé àwọn òru mẹ́wàá oṣù yìí ju ẹni tó mú ọjọ́ kan pé ní mọ́ṣáláṣí wa ìjọ báyìí làwa pè ní lẹ́tọ̀ kọ́dìrì tiwa kò sí gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ abáláyé pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ tọ́lọ̀ ní káwọ ọmọ yín rí ìṣe yìí bó tiẹ̀ jẹ́ pé àníyàn dáadáa la fi gbé kalẹ̀ kò bá kọ sílẹ̀ mọ́ ká múra pa afẹ́ afẹ́ gbìyànjú ìbáàdà lóru mẹ́wàá tó gbẹ̀yìn yìí ọlọ́run ọba ò ní ṣàfihàn ṣe kò ń gẹ́ abẹ́ ọlọ́run ọba èyí tá a bá sìn lẹ́sìn ọlọ́run má dàlú àláyà àwẹ̀ wa kẹyàmù lẹ́ìlú wa gbogbo pẹ́ńpẹ́ fúrú àti ìfaragbolẹ̀ wa fọ́lọ́run ọba ọlọ́run dákun má ṣàgbá ní ìbádà fún wa kọ́lọ́run fi dáadáa ẹ̀sìn àti dáadáa ìwà tó fi ròyìn òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam kó fi ṣe ọ̀ṣọ́ fáwa náà subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk qumu ila salah